ẹ lọ gbé. láti jẹta ṣé báwo ló sọ pé o máa dé fine mo mọ pé supplier ni o lọ supply nǹkan ṣíṣí. Ah. tó bá mo bá customers bó ṣe ń disturb mi wo orders mo take ní òrùmọ́jú òun ló le jù tó bá rí mi wà láì wà pìtì mi. ẹ take care I love you. I love you too. mo láìkẹ́ o wá ṣé o ṣe o ṣe o mú mi ṣeré ni èmi lọ́kọ́ ẹ̀ náà wà kó dédé jáde ọ̀sẹ̀ kan wà jáde ọ̀sẹ̀ kan àbọ̀ wà lọ ọjọ́ mẹ́wàá ò ní wálé kí ló ṣẹlẹ̀ gan-an. pẹ̀lẹ́ ẹran Yétúndé ní ẹrun. Èmi ni màá sanwó tí màá fi gẹrun. Títí tó fi bọ́ bọ́ksà èmi ni màá rà. Èmi máa ma ṣiṣẹ́ bí ẹrú máa wà ní ọ̀run, máa ma ṣiṣẹ́ bí akúra. Stop it! Ṣé mi ò ti ṣinú bí báyìí? Pẹ̀lú nǹkan tẹ̀mí wo mí, ẹja kan ti wà òkè fẹ́mi o. Ẹyọ kan wa òkè fẹ́mi ni. Èló ni ẹyọ kọ̀ọ̀kan? twenty five thousand naira ní pákéjì ẹja kan. Ah, wọ́n fún mi ní méjì, wọ́n dẹ̀ bá mi ṣe méjì síbì kan, wọ́n fi gbégbé gbogbo ẹ̀sìn máa gbé yẹn lọ́lé. Kan fún yín ní Meji lórí ìjókòó ń meji? Méjì wàá dẹ̀ tún ṣe méjì. Ó obì abiyamọ ni tẹsẹ nu bẹ́ẹ̀ nu ẹ̀rọ. I didn't even know what to say ṣé màmá ní odidi ìyàwó aláyé ń rìn ìkún yìí ṣé wọ́n bẹ́ẹ̀ gbẹnu mi ni. wọ́n lọ wá síbí lánàá tó wá gba fifty thousand naira ah, ọwọ́ ẹ̀ yá o. normally tó bá lọ bí iṣẹ́ ọjọ́ kejì ìgbà míì ó pa pẹ́ jù ọjọ́ kẹta ló máa di alẹ́ ní máa dunú ẹ̀ iṣẹ́ ló pọ̀ nǹkan kan eléyìí kò dẹ̀ lọ bí ọ̀sẹ̀ kan sì kò wálé. o ò ṣe wá pago ẹ. mo pago ẹ kò lọ. èmi dẹ̀ wá ń pago ẹ̀ ó ń ṣiṣẹ́ o. ẹ agbo ewu lẹ́yìn pèsè tó ń ṣiṣẹ́. orí ẹ̀ ò pè é o jókòó o ṣe kankan o ń sùn o ń jí o ń ṣe rádaràda bí ọbẹ̀ ọlọ́kà. èrè ó graduate kí n máa lọ mú pọ́npọ́n. ohun tó ń ba láìfù ẹ gangan nìyẹn ohun tó ń pa ẹ mọ́lẹ̀ òun ni graduate sinmi. bó ṣe wà á sìn ṣe ṣe o ò ní fẹ́ ká ṣe nǹkan fẹ́ báyìí. alaye wà á gbé látijọ́ títí wá bí mo ṣe sùúrù o mi wàá bá ìjà o. èmi ló ń lo owó fún títí wá bí mi ò gba ìjẹ́ èmi ni títí wá bí. inú mi ah, ah, ah, yẹ. ọba ṣẹlẹ̀ ọ̀gbọ́dọ̀ tó ṣẹlẹ̀ tó ọba ìfi ọmọ nílẹ̀ ああ kò sí. kí ló wà lára ẹ. kò sí. wàá gbogbo nǹkan tó wà lára ẹ pátápátá ló wà lára ẹ mo tún fáìn jù ẹ lọ tó tún wàá fẹ́ gbọ́. tó bá fi bàbá yẹn lẹ̀ tó bá fi bàbá yẹn lẹ̀ á á àwọn ẹbí abẹ. má bínú. má má bínú. ẹgbẹ́ ọgbà àdúgbò má gún ẹ pa ọ. ọmọ òkú. ẹ lọ pẹ́ pẹ́ mi ní olóyún kí n ti dé ìsìnkì. sí bá mú ẹ lọ́sàn-án. eléyìí àpá yìí. kó lọ́sùn lọ́mọ lọ́sùn olóńforí bẹ ṣé lórí burúkú nìjà ẹ̀. sọ̀rọ̀ ṣé kìí ṣàkà tó ojú ẹ̀ ló ń ṣì lélẹ̀ ló ń ṣe lọ́mọ lọ́sùn lọ́sùn. ṣé bá sábẹ́ pé òṣò òmò òmò ìjà ẹ̀ yẹ́lá ìjà ẹ̀ wò ó dáadáa ṣé òògùn ọ̀gbọ̀n tó jù ni. Ah! Ah! sọ̀rọ̀ ọláyé ó ń pààrọ̀ ni ò dé ìwé ìwà ó rẹ̀ fún mi ìṣẹ̀lẹ̀ ló gbogbo ọyọ̀ mi ó bẹ̀rẹ̀ sí ní tẹ́ ọyọ̀ mi àwọn ọyọ̀ mi tó tóbi jù lọ tẹ́lẹ̀ bẹ̀sẹ̀ ọmọ bíi. olóòbù kúlẹ̀ lé olóòbù kúlẹ̀ fún ọ pàṣẹ ọ̀sẹ̀ kẹ ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀. àbí calming down na. mọ́tò mo sọ náà àwọn ní bẹ́ẹ̀dì wà láì orí ẹ̀ ń gbà bí mo tún èlé ẹ́ ọlọ́gbé mọ́tò wà ẹ mọ́tò ṣẹlẹ̀ àwọn aṣakọlọ ọlọ́ba ìlú ẹ́ ọwọ́ mi nílẹ̀ òṣèjà. ẹ mọ ẹ jẹ́ ká plan nìkan kó náà máa ṣe mọ́tò yìí a máa bu ọkọ̀ tó a máa fowó kù ìsàkàrà ẹ̀ tó ga jù lọ ọ̀kàrà ẹ̀ tó kéré sí i kàdé gbé wáyé kàdé máa kú. àìdí ẹ̀yẹ náà dẹ̀ dà lọ́wọ́ lọ gbèdé lásán <laughs> tí wọ́n tẹ̀lé lọ wọ bíbá yìí lásán a máa ṣe pé ní a máa cruise kiri. kí wọ́n mọ̀ kó tó tún wá ṣẹlẹ̀ hmm. wọ́n sá gbé mọ́tò yẹn dé àwa wọ kílọ̀s àlọ́ ṣe kí ni. àlọ́ ṣayé àlọ́ ṣe kí ni. àlọ́ ṣayé ẹ wá o ẹ wá o mọ́tò kan lè ní pé wá o airport ni o ó kàn bá kọ́kọ́rọ́ dé ni o ó wọ́n gan o. airport kọ́dé mi mú wọlé nìyẹn o. airport ni mo lọ lọ mú wa tó fún pariwo. airport ni. tí mo rò pé mọ́tò ni tí mo ti visualize bí gbogbo ẹ̀ṣẹ̀ máa jẹ́ pé tí mọ́tò yẹn bá lọ wọ nàìjà pẹ́rẹ́ a a máa ṣáyé gan àwọn ilé ìsẹ̀yìn náà máa jókòó sí torí àwọn tó bí rẹ̀ á sàn máa wà wájú cruise. mi ò láìkí ẹ̀ o ti fi kọ́ mo train ẹ̀ mọ́ súnmọ́. ayé owó ẹ̀ pọ̀. babe ká wá. two thousand one ta a máa ta a máa kó ṣèwà ìta máa ta sí àdìpájú five hundred naira. Ah. ìtàlẹ́ kó wọn lọ́rọ́ yíwá ń dé kí ló ṣẹlẹ̀ kò lọ́n wò mí lú ṣe bù. bí má gbọ́ owó ẹlẹ́nà. ṣeré ní àwọn ọmọ tẹ̀lé létí kan ló wà ní ìlú ìlú ṣeré gbàgbọ́ ẹ̀rọ kí ló sọ ẹ̀rọ kí ti kan ṣẹ̀ ló ṣe. aláyẹ̀kọ́ yẹn ti jẹ́ ẹ̀ ẹ sọ ya wèrè ní tó fẹ́ pa ní kí lè tó gba ah. bẹ́ẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀. ó ṣe ní gba bẹ́ẹ̀ àmì wèrè wọlé ló ṣì ń ṣe. ọkọ fún mi yà kébì kan tà ìlú ọ̀rọ̀ bẹ́ẹ̀ pa àwọn ọ̀rọ̀ fún ẹ lọ́rùn àgbà lọ́wọ́ ẹ̀ olùkọ́ jà wù ó ní kékeré nílẹ̀. àwọn ilé ẹ̀jẹ̀ jẹ ẹ̀jẹ̀ tó lọ ó tó bá pín kiri sí méjì oníkàdúkọ̀ lọ lọ́kọ̀ọ̀kọ̀. bóyá ni èmi ni mo gbá nílé orúkọ mi mo fi gbà lọ́kọ̀ ẹ máa ń dáwọ́ ṣípínní ṣípínní pé ká fi máa sanwó dé lọ. bọ́ wá lé gbogbo ìlànà eléyìí kí ló ṣe ọ̀rọ̀ kan wájọ ìwà ọ̀rọ̀ kórìí ẹ̀ ti jí kí ló gbọ́ lé yìí má máa ronú bẹ́ẹ̀ ẹ wò bó yẹn sì ó di ní kó lè sọ̀rọ̀ tó bá dé police station sí báwo ló ṣe fi ti fẹ́ da rẹ̀ ọmọ oh. ẹ ò yẹn ṣe bíbí bíbí bíbí. aláyé bá dẹ̀ bẹ̀. ẹ máa ní bẹ̀rẹ̀ ọlọ́run díẹ̀ díẹ̀. kò ah. ah, ní bẹ́ẹ̀ òyìnbó ló ti mẹ́gùn wà lọ kílẹ̀ díẹ̀ máa ṣe bí ìwé rẹ̀ lọ. kò sí problem eh. ogun kan tẹ sọ ti yé mi ikú tèmi mọ̀ ní pé i'm not comfortable kí ọkàn mi dẹ̀ lè mọ̀ mo máa ní láti dá báàgì ṣé mo kó pọ̀ nílẹ̀ òòrè òòrè iṣẹ́ ti rí bó ṣe rí bẹ́ẹ̀ mi ṣe wà mú yọ̀ǹda ogun kan tó wà nílẹ̀ ṣé rí tó bá yẹ kó kàn mí ẹ kí mi fi mú ilé. Máa kárí ìtàn kò ní ìfìsì o bàbá mi wà pọ̀ mọ́ òkè báyìí. Ege ọmọ tó bá sọ́n tó ń padà gba oyè ẹlẹ́nu màmá jẹ́ o. Oyè ẹlẹ́nu lé sẹ́wọ̀ yìí o kò ní jẹ́ kọ́mọ ó dàgbà o. Ọmọ ìyá mi jà wọ̀. Kí ló kọ́ di ẹ̀? ṣe sanwó àti ìwé. Ọmọ orúkọ ti rà. Three thousand naira. Three thousand pẹ̀lú sílẹ̀ àgbẹ̀. Ẹ máa sún lé náà kí ló jẹ bẹ ó lè kó wà ókè àti ni mò ń gbọ́ máa sọ bẹ́ẹ̀ máa bá padà ṣé wà ókè ṣá ó yà kó gbádùn. kí ló máa ṣe ẹ gan náà kí ló máa ṣe ya ìgàn kí ló máa ṣe ẹ ah, ah, kí ló máa fọwọ́ náà fọwọ́ sọ ẹ̀kọ́ ṣọ́tọ̀ bù mí o wàá kẹ filẹ̀ ẹ̀kẹ́ kẹ filẹ̀ filẹ̀ ẹjọ́ ṣe é kí ló wà kí ló ṣe ẹ àríwá ìbà ìmọ̀ àríwá ìbà ìmọ̀ wa èmi ṣe ṣáà ló bá sọ̀ọ́ fi wèrè bá. ẹ jọ wọ́n mo fẹ́ kẹ́sì

ẹ bọ́ báyìí dáadọ́ ṣe ṣe ẹ ṣe ló ṣe wọ́n jẹ́ mi lówó ni pẹ̀lú tilẹ̀ three thousand naira sanwó mi tó lọ bíbá. ìyá ajé máa fún ẹ lówó ẹ lóbi tùdé ṣé làá tún jáde kọ́ yẹ. ọmọ kan jẹ́ ní ọjọ́ sọ́gbó. ọ̀rọ̀ ilé ìjà ẹ̀ mú mọ̀ já ẹ̀ rí. jọ́ọ̀ṣì ni jọ́ọ̀ṣì ni. ẹ fún abalẹ̀ ẹ fún abalẹ̀ ẹ fún abalẹ̀ ẹ fún abalẹ̀ ẹ fún abalẹ̀ ẹwà ẹwà ẹjọ́ máa kí wọn ló máa tọ̀ wálé o kò ṣe mọ́ṣáláṣí o kò tẹ́ mi yàtọ̀ sí mọ́ṣáláṣí o ẹ bá pé wà ní pé lọ ṣáṣà wẹ̀rẹ̀ yìí ẹwà ẹwà. I'm talking to you. You ain't. Huh? Eh? Ah! Oh. Dog. Dog. Dog. Out of my leg. Anybody. Help! Somebody. Help! He came. Same dream. ẹni tí mi fura sí is Jide yes. politics nonsense am going to be the governor of this state the next governor of this state in Odu Sọ́wọ́dì. wọ́n dẹ̀ mí pé àfihàn àti fún ọ̀yọ́ ṣùgbọ́n. ìwọ ṣe é kárí. those people, they, they can do and undo. I mo jẹ́rìí ọmọ mi gbà bẹ́ẹ̀ lẹ́yìn ogbó ọmọ mi. kí ló máa ń pè é yíwá ní ó yẹ kó máa pè é ní yíwá ní ẹlẹ́bẹ̀rí ọmọ ìyá sàlámẹ̀ ní máa kókó. fèkì ó ti pọ̀ yẹn. orí mi yẹn ti pọ̀ oh, ó gbà ó gbà. ó fẹ́ràn òun. ta ló pè é ta ló pè àlàyé kò ń kú. yọ ìbàsùn má pè é mo mo lẹ́kọ̀ọ́ mo ṣàwọn rasta ọwọ́ epo ló parí. you understand o. ajé olùgbò ìnà ni àánú láì ti jẹ ajé mo kò fẹ́ gba wọn lọ tó lọ́wọ́ ẹ̀ owó yẹn ká tẹ̀tú jọ pé ọkọ mo bá yẹn ṣe nà má bínú bàbá mi bá mi. kò sí problem. a ní o máa wọ orí next life tí mo máa wá ayé I ti I máa wá àwọn Dangote máa fẹ́. ó ní kò disappear. kí ló ń ṣe flick kí ló ń ṣe fọ́kàrà ẹ̀ balẹ̀ ah ó ti pè mo ti ṣàlàyé everything fún mi lórí fóònù èyí mo dẹ̀ sọ wípé tó bá ti dé bíbẹ̀ máa pè olóyè kó wá sí bíbà mo ò lérí ibi tó dáa kí n má pè é sí náà kí ló ń ṣe é o mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà ń bí pa ẹ̀ ọmọ afẹ́ mi gbogbo yín ó yẹ kó yẹ ẹ̀ náà dìbò kẹ́ ẹ̀ wá ń lọ. ah flaky ṣé o ti rí jẹ́ kí n bá ẹ sọ ọ̀tọ̀ bó ṣe wàá yé ọmọ yèmí ni ó ṣe yí àjọwà lágbà ó ti pẹ́ wàá wá fi yèdè nú torí pé kí ni ọmọdé ò kí ń jẹ kó má rà lọ́wọ́ ó dẹ̀ ti ra lọ́wọ́ nìyẹn ó ti yẹ ìwọ ló máa wá fi yèdè nú ó ti yáwó olùgbẹ̀bẹ̀ àwa dáríjì èèyàn wa náà nìyà ó ṣáà mọ bó ṣe lò ọmọ ìyá mi. ó má bá bẹ̀bẹ̀ torí kan náà nìyí ẹ bẹ́ tara yìí bó ṣe wà ló ń sọ èlò kíkan ló ẹ láṣọ ajé ọlọ́ọ̀ máa kú yẹ máa kú tí mi máa kú ah kọ́ wa kẹ́fù mo sọ fún ẹ nìyẹn oníranù ní gbogbo yín. bàbá ìdíwé fúlẹ́kì náà gbójú. sọ fún ibò mi lọ́ọ̀bì wá títí. ìrọ̀lì omi ìlọrin ẹ̀ ẹ́. ọkọ̀ ọkọ̀ pẹ̀lú. ọlá kí wọ́n kẹ́ ìwọ lórí ẹ̀ ṣe lọ́wọ́. ẹ̀yà kí wọ́n kẹ́ yá kí wọ́n rí. ẹ kí máa ti mọ́ra yẹ ní sùúrù. ẹ lo ẹ ló sà ẹ ló sà ọ́ bó ṣe máa rí ni eh, eh, èèyàn wa ni a wà látẹ̀tẹ̀ so ó ní pé lẹ́bù yìí ti ń lọlẹ̀. ṣèbí tí wọn náà máa travel bó ṣe máa ń dán ni. of course ẹ kúlò kúta. ọ̀pẹ̀ ìdí abáwo ni. fine sir. dadi kílẹ̀ tó fẹ́. Hmm, later mo ṣe máa. ó ṣe máa yẹ ọ̀rẹ́ mi ò ga. lọ́jọ́ ìwáná ẹjọ́ mélòó náà ló wá lò torí ẹ̀ ní àjẹjì báyìí. ọ̀rẹ́ mi ti rẹ̀ ọ̀rẹ́ mi tí wọn náà bá lọ bó ṣe máa ń dán rè eh, bẹ́ẹ̀ ló ṣe máa ń dán bẹ̀tẹ̀ ìwá tún lé kẹ̀kà bákọ̀bákọ̀. ẹ amẹ́ríkà kẹ̀ yàtọ̀ ni. ìyàwó àná wọn kọjá. ọlọ́run àlọ́ máa ṣe àlàáfíà ló wà wá. ṣé dáadáa sá ni ẹ lọ́wọ́ ẹ ìyá nǹkan bẹ̀. ó wá wà wà ló wà tó yọjú sí ẹ. Ah ẹnjìníà tó mọ̀ yìí ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sà ah, ah. ẹ kọjọ́ mẹ́ta. ẹ kú tọ́jú rẹ. ọlọ́run tọ́jú gbogbo wa. ọlọ́run ṣe. ẹ̀yin lẹ ń jọ yìí aráàlú òyìnbó. ọlọ́run lórí ikú rí bẹ́ẹ̀ amẹ́ríkà tó tẹ̀ yí yàtọ̀. Ah, èmi náà rí bẹ́ẹ̀ èmi náà rí bẹ́ẹ̀ èyí fámìlì rẹ̀ ń kọ́. ṣàlàfíà ṣàlàfíà. àtúpẹ́ lọ́wọ́ dáhùn. àtúpẹ́ ok wọ́n ti fún yín drink kí lè wá fẹ́ jẹ o. ẹ mi ò tí ì lọ mo sì wà mí lọ bí tẹ ṣe ń wọ ọ̀rẹ́ mi ṣe nínú mi ń dùn. <laughs> kí lẹ tiẹ̀ mú bọ̀ wá fún mi. Ah. ẹ fẹ́ tà ní abẹ́ fẹ́ rà ah, gbogbo ẹ ló máa kó wá fún mi. ẹ ṣe mo dúpẹ́ mo jẹ́rìí. ó yẹ ká mi gbé mi ò lè gbàgbé yàn ẹ ṣe gan mo máa lọ́rẹ̀ ẹ máa bọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ kí excuse me. ẹ ṣe mo dúpẹ́ báwo wá lọ ọ̀rẹ́ mi gẹ́gẹ́ bí ṣe sọ Texas ọ̀tẹ̀ yíyàtọ̀ yàtọ̀ owó rẹpẹtẹ ni mo kó wa. irọ́ ni. one hundred and fifty million dollars ni mo kó wa. God in fact sórí campaign ọ̀tẹ̀ yìí owó rẹpẹtẹ báyìí la máa fi ṣe àsìkò tó máa wọlé ti tó torí àwọn aríbi ná owó báyìí àwọn aríbi ná owó báyìí sí ni. Eh, orí sọ owó rẹ tó rí sọ eh, eh, torí owó tí wọ́n sọ pé kó wá ẹ̀ á ní dá gbogbo ẹ̀ sí politics sí hmm. ká máa dá sí méjì ìdajì ẹ̀ a máa fi ṣe a máa dá sí orí business padà sórí ìdajì tó wá kù a lè fi yẹn ṣe politics torí pé àti ìmọ̀bi tí ọ̀rọ̀ politics ń lọ ìfàdébígbọ́ ti ń wò bákan bákan pé ṣé èèyàn máa kọ̀ntínú báyà bí kó kó padà sẹ́yìn torí pé threat ti pọ̀ jù hmm. bẹ́ẹ̀ ni wọ́n bá mi fà gan ní ọ̀rọ̀ ní politics dé yẹn hmm. spiritually o physically o in fact psychologically yeah. I am telling you so bó dẹ̀ tí mo pé àwa fowó díẹ̀ sí tó bá di pé à win good táwa dẹ̀ win we go back to business ah, yes o ah, ọ̀rẹ́ mi ò mà lọ́pọ̀lọpọ̀ sórí nǹkan tèmi náà rò nìyẹn o wà á rí pé torí ẹ̀ ní mi ṣe ṣe ṣe ọ̀rọ̀ politics rárá <laughs> ó mọ̀ pé mi gentleman ni jẹ́jẹ́ lọ́mọ èkó tèmi ń lọ <laughs> ah, politics nǹkan tó nǹkan tó nǹkan tó lágbára ni ẹ ṣó tiẹ̀ wá rí bọ̀bọ̀ jíde tó ń bá contest yìí túmọ̀ kí bọ̀bọ̀ yẹn máa fi hàn ẹ̀rù bọ̀bọ̀ yẹn kan bá yẹn. èmi mọ bọ̀bọ̀ yẹn ní máa ah, fi hàn ọlọ́run mo mọ̀ torí ẹ̀ lèèyàn ṣe lèèyàn ṣe láti tread softly mo sọ pé tọ́hún ò bá ti ṣe tí politics wà wọ́n padà sí business wọn ò lé mi ní business. èmi tiẹ̀ rò pé bóyá kò kúkú step down fún sódà káyà wọ́n ṣe business wa lọ jẹ́jẹ́. tá a bá ti ṣe tá a ti win a sí ibi nítorí láti nínú gbogbo sórí ẹ̀ nítorí yẹn ro àìjẹ́ nìyẹn o ẹ̀yin ṣùgbọ́n pé láìfù tí ẹ ṣe kókó sí mi o ọpẹ́lọpẹ́ lára mi ara ẹni mo ti ń jẹ ara ẹni mo ti ń mu in fact ìlú òyìnbó ló túmọ̀ mi tí mo túṣẹ̀ dé ẹbí ẹ wúlò fún mi o mi ò fẹ́ kí kódà mi èèrà báyìí mi fẹ́ kódà ẹ wúlò. ṣé ìgbà tó máa ṣe ọ̀rẹ́ ẹ wá ọ̀rẹ́ ẹ ẹ àjọ nílẹ̀ yìí. aláì chop chop ah máa wọ̀rẹ́ iná ó kọ́ bá pàtó sí ṣé n ta ti wà lábàá stepos. sọ mọ wípé wọ wẹrẹ lẹrẹ má fọ orí ẹ wọ láti bẹ yẹn síbẹ̀ yẹn àwa ń gbowó bẹ̀rẹ̀. mami. mo ṣe ń táyà ó dẹ̀ ń bèèrè owó lọ́wọ́ mi pé tó ṣe ń táyà mi báyìí. wẹrẹ ẹ wò ó ẹ má dá wẹrẹ yìí lò àwọn là ń gbowó lẹ ń dùn ẹni kò bí ṣe ni àwọn tá ń gbowó ẹ rè ń jogún ẹ fún mi kò lè kàn ṣe bóyá ewu nìyà. ìdààmú dẹ́gi dọ́kẹ́ dọ́kẹ́ dọ́kẹ́ dàbí máa yẹ nílò rẹ̀ tẹ́tí black ẹ̀ tẹ́tí black ẹ̀ fún lóhùn náà kò ní ìjẹ́ náà kí wọ́n wá wò ó dùn. àlàyé kọ àyè wọn ti yẹ tí wọn pa àlàbẹ kówó ṣé wọn máa máa dára ju ọwọ́ ṣe wa tó ṣe yẹ nù. wá wọn máa ṣe wọn máa ṣe bí jẹun tìjà bí ló máa ṣe ẹgbọn wá ibi tó rí street lèmi wà tẹ́mi ti ń gbowó. ẹ̀yin wo ṣé last month lẹ́yìn bá ṣiṣẹ́ náà. àmì ẹ̀fìn ẹlẹ́ ibi tá a ti ń jẹ rè ibi tá a ti ń mu rè ibi tá a ti ń bì àbí rè. ọ̀pọ̀ bàbá. ok ó ti yé mi ó ti yé mi but um, right now hmm, a ní cash lọ́wọ́ ṣé kókò fẹ́ change time, mọ́tò ni tá a bá change time? how we go move. tọ́kàlọ́ bá alábẹ́bí lébì náà ra ẹ̀ka ìra káyé gbàgbọ́ ká máa gbà lọ́wọ́ wọ́n máa ṣe tó fẹ́ lọ tó yóò gbé lọ́gbẹ̀ẹ́ ńgbà yẹn lọ́bẹ̀rẹ̀ ní sí estate tí mo wà kí ló máa kọ́ kí máa lọ́kọ́ yẹn dùn ẹ̀sà kí ló máa ṣe é gbọ́dọ̀ tẹ́ wọ́n ṣe lórí. Eh, eh, ah, eh. ṣé obìnrin ẹgbẹ́ mi yàn wọ́n ti. ẹ lọ ọ̀rẹ́ ẹ̀kọ́ fọ́tò ẹ̀jẹ̀ gbogbo mú nǹkan lẹ fáwa ní kí ló kò lè nà kọ tá à ṣe o. ẹ má wọrí a. bíntín. ẹ ti yẹ o de ra ẹ ẹ alẹ́ alẹ́ mi là kí ẹ ó pọ̀ ó pọ̀ dànù. gbọ́ máa bójú ẹ̀ jẹ́ àmúra ní. ọ̀rẹ́ àbúrò àwọn aláṣẹ báyìí. lákọ̀ọ́mọdé wá mi. young lady young excuse me. mama ṣe wa you wan dey right. ẹ̀yin táyàwó ti bílẹ̀ fún ọmọọyàn àná mo gbọ́ngbà sí ọ̀pọ̀ yẹn. èmi gangan nìyẹn kò pé méjì ẹni yewa yé wa ní kátà o ṣe mo dúpẹ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò tọ́pẹ́ ìyá mi yàrá yà ọ́ mo ṣàlàyé fún ọ pé kò sí cash lọ́wọ́ mi ó dẹ̀ sọ pé dandandandan wọ́n ṣe máa ṣe wọn ò dóbìnrin wọn ò rí gbogbo ẹ̀ tó tó kàkàràkà yé wọn adé lèmi náà jẹ. àbílẹ̀ ìyá yàrá yà sanwó orúkọ gbaná sanwó orúkọ sanwó orúkọ sanwó orúkọ sanwó orúkọ sanwó orúkọ ìyẹn pọ̀ ó pọ̀ á la máa ń fún àìbá ẹ̀ ó ti yẹ ó wẹ̀ tí o lè yá mi. èmi dẹ̀ èmi èmi bá èmi bá dé èmi bá dé bámi ìgbàgbé yẹn gbójú bẹ́ẹ̀ ó ti yẹ ẹ̀ lẹ́nu táwọn. màṣẹ̀lẹ̀kú màṣẹ̀lẹ̀kú màṣẹ̀lẹ̀kú màwò ó ṣe báwo ni project ẹ̀ ń ṣe lọ́wọ́. Hmm, a ti ṣe phase one tán. ó phase two pé olólùkọ ká bẹ̀rẹ̀ ọ̀làgbára ọlọ́run by next month á bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ti ṣiṣẹ́ ẹ̀ tó ń lé ti ṣiṣẹ́ ìgbẹ́ ṣiṣẹ́ lọ́wọ́ ìbàdàn ti ṣe ẹ̀ tó wà lé ẹrù ọmọ gbé mi. ọ̀rẹ́ mi àná ló pọ̀ kò yí sí àná ló pọ̀ ọ̀làgbára ọlọ́run oṣù tó ń bọ̀ lè kọjá. ẹ̀yẹ̀ kan náà pọ̀ ẹ̀ṣẹ́ torí mi ní ìdòwò fẹ́ gbowó mi mo ní owó sí wàhálà ìgbà ẹni kò sí wàhálà wàhálà wa wọ́n ti nìyàn kì í ṣọmọdé owó náà fẹ́ lò àbí mo fún yín ní owó I invested money ẹ ti ń ṣiṣẹ́ ló yẹ kí mi ti máa rí change back a ní pé owó yẹn bó ṣe pọ̀ yẹn ẹ ti ń sọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kò ní káyín láyà ẹ ti sọ ẹ ti sọ tán. ọ̀rẹ́ mi tó lẹ́rù ló lẹ́rù àti ilé iṣẹ́ àti gbogbo ẹ̀ bí wọn náà ló ní gbogbo ẹ̀. ẹ chairman yín ti broke chairman lè ní ìdòwò. nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni pé àwọn ibi tá à ń náwó sí òun ni ó pọ̀ kò wá ṣe sùúrù díẹ̀ fún wa lágbára ọlọ́run owó yẹn abẹ́rẹ́ sí ni wọlé lẹ́gbẹ̀ẹ́ abẹ́rẹ́ sí ni wọlé. mọ̀. ṣé wàá ta ọ̀ṣẹ́ tó sùn. oṣù ọ̀ ẹ̀dùn ẹ̀ ká ẹ lásán láti ṣẹ̀ṣẹ̀ dúró alẹ́ yín bọ́lẹ̀. àwọn ọmọ mi ológun. àwọn ọmọ mi ológun rẹ̀ ó jẹ̀lẹ̀ ó pọ̀ ó pọ̀ yé ó pọ̀ ìgbẹ́. ṣé mo kú ogé dáhùn? iṣẹ́ mu ó sọ̀lẹ̀ ó pọ̀ ó pọ̀ ó ọ̀gá sútọ̀ owó bàbá olóṣì owó là ń sọ yìí. ẹbí lè fún ẹyin tẹ̀lé àwọn olóde tó ṣáájú wà náà mà. ẹ fi yẹn lẹ ní sùúrù wa. àlàyé ti calm down na. bọ́ calm na ẹ ṣe àgbà. ẹ ẹyin tèmi wọn bẹ̀rẹ̀ fún kọ̀ọ̀kan kò pọ̀ rárá wọn bá lè ṣe ẹ ó ti mi ò fariwo báàgì ọ̀yọ̀dẹ̀ fún orí. ara yẹ wá wá wá wá tó fẹ́ máa wọ́n ẹ̀mí ni àṣé bá tèmi tún tí mo rẹ́rù nù ẹ̀ wọ́n fẹ́ máa fi fóònù tẹ́ ń kọ̀ bọ̀ á gba báàgì lọ́wọ́ wa ṣé lè ṣeré ni ilé ló fẹ́ máa ṣe sí i ò lè ṣe sí ìta kí ló ṣe ní ìta. jọ́dún náà bá tó tún sọ rí bí ìtì ẹ̀mí ò pọ̀ dáadáa àná yẹ ẹnu pẹ̀. bájẹ́ lọ ṣe sọmọ yẹrẹ tí mo sá àbọ̀ lórí burúkú ìjà ẹ̀ báwo jẹ́ kí bá fà ẹ́ ní gbólóhùn sọ́yà tó wà lẹ̀ wọ́n máa gbójú ẹjọ́ kan wọ́n máa wọ́n jẹ̀bọ́ àwọn ta ló gba àtọ́ lọ́wọ́ ẹ̀ta lọ́wọ́ dé ìwá sọ́jà mọ́lá tọ̀ ọ̀run ni èèyàn kan ló ṣàgbà wọn náà fámìlì èkó bábí ò láìkè o báwo yẹn máa lọ sún ẹtẹ́lẹ̀ máa lọ fẹ́ gbà báyìí má gbé gbélé. ara ẹ ṣòfò ògùn sẹ́nu ni ah. ok ok èwo ni wèrè èwo ni wèrè èwo ló ṣe wọ́n lórí burúkú she dey even dey follow you talk she dey calm down she dey calm down she dey talk small small. ẹjọ́ ló sọ ẹjọ́ ló sọ ẹjọ́ ló sọ ṣé ká sọ̀rọ̀ ìwèrè kára gbọ́. ọ̀gá ẹlẹ́kẹ̀jọ́ dáánù kan wọ́n jẹ́ kẹjọ́.

ó sì ẹ̀ pé ó pè wèrè ẹ̀yìn tí ó yà gbé tọ́fẹ́ ó yà ṣe ti wáyé ó yà mo fẹ́ fẹ́ lè lè god lè lè ó ti ẹyin etí kàràdọ́ ó ṣáná ó yà nà ó yà nà ọmọ ológo aláyé gọ́ṣẹ́ o ọmọ pẹ́ẹ́tẹ́ mi láti fi ni mò ń pọ̀ gọ́ṣẹ́ gọ́ṣẹ́ rà èyí ṣẹ́ tó ta iṣẹ́ tó ta ajé ajé ọlọ́run yomi ló báàgì. má máa fẹ́ bu wa o ẹkú gbé. ajé lẹ́wọ̀ iṣẹ́ tó ta ni. ọ̀rọ̀ náà gbélé karamọ̀ pọ̀. Ah, iṣẹ́ tó ta ni. wàhálà lẹ́wọ̀ ó ah! kún síbẹ̀ ó pàdánù. Eh? ẹrù ẹ máa gbé lọ ilé ìkọ́sí bàbá di twenty. ẹ máa gbé ìtàn fèsì. ó yà ó jẹ́lẹ̀ ni o. síbẹ̀ ọmọ yẹn ó jẹ́lẹ̀ ni o. ó yà ó jẹ́lẹ̀ ni o lóṣìṣẹ́ wà wà wà. ló ń gbẹ tó jẹ náà ọ̀dà ló jẹ. máa bá wèrè tó tẹ̀lé ìta. ọ̀rọ̀ ayé kó wèrè kan kó sì bọ̀ ọ́ bá yín sọ ẹ̀fẹ̀ lọ. màmá mi ló tọ́ fún kẹ̀kẹ́ wá kà náà yá ọ ẹ wá gba báàgì mo everything pé ẹ everything ṣé owó wà bẹ́ẹ̀ ṣé fóònù wà bẹ́ẹ̀ ọ̀ ní ètò òwò sàn. ọpẹ́ o ó pé. ẹ ṣe kí ni ẹ rí náà ládùúgbò kókó lè ṣe ìyẹn kò jẹ́ kí n mọ̀ tẹ́yìn tí bá fẹ́ ṣẹlẹ̀. ìyá mi ẹ bá wọ̀ ẹ bá kàn án. àníkẹ́ máa pọ̀ ládùúgbò ìwọ̀n bí wọn ìjà wọn àjọ wà ah, náà ni. ẹ ní mo bọ̀ àmọ́ kan náà mo wà pẹ̀lú ẹ bébí. Ah, ah, kí ló ṣe yín ẹgbẹ́ sanlẹ̀ calm down kò sí wèrè bí mo wà pẹ̀lú yín dípì. Yewande, ó jọ mí lójú lọ́sàn-án ah, ah, I don't know how to thank you because tó bá ń ṣe ọpẹ́lọpẹ́ ẹ̀ ó máa ṣe gbé báàgì mi lọ nìyẹn ah, ó ṣe gan mo dúpẹ́. ìyá mi máa ń fọnà ládùúgbò tí mi ti <laughs> èmi fúnra mi tí mi ti ja ìyá wọn wọn á gbé báàgì ìyá tèmi ẹ fílẹ̀ fáwọn eléyìí wọn bí ìyá wọn dáa máa gún wọn yàmàyàmà mo ti sọ fún yín pé ẹ ṣe é ní aládùúgbò kó tó wá gún yẹn in fact ẹ pààyàn sí mi lọ́rùn a dúró fún yín ọ ijó òótọ́ àgbà àgbà. tiwande please calm down. <laughs> ìyá mi ilẹ̀ ibà one hundred million times tó bá ti ní kó dúró sílẹ̀ ìgbà yẹn ló tó máa wálẹ̀ ṣé kó dúró báyìí. Ah. <laughs> sórí ẹ gbogbo ìgbà tí n bá kọjá tí mo rí ẹ níbẹ̀ yẹn ṣé inú mi máa ń bàjẹ́ mi ò like lifestyle tó rẹ̀ eh? mo fẹ́ kó stop ìṣesí ọmọ ọ̀tá yìí kò sérè ń bẹ́ẹ̀ eh? please. ẹ o ìyá mi kò ní bàjẹ́ ajé mo ṣe pé gbogbo lifestyle ìwé mi náà ẹ mọ̀ èmi ò ní choice ni you know ọmọ girl náà ti survive nínú ayé ah. kò wù mí náà kò wù mí ibà ní ti survive sí eyín um, oh, tí wàá ṣe pé o rẹ́dì láti change èmi gan ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ ti rẹ́dì ah, kí ni ah, kí ni mo ń wá káàkiri bí mo ṣe wà yìí mo ti rẹ́dì fún anything ah, gbogbo láìpẹ́ yóò wù mí ká máa sá sókè sá sílẹ̀ i no like am you know i no get option na. so kí ló wù ẹ́ láti ṣe as in what do you want to do tó bá sọ fún mi gbà wípé ó ti ṣe ṣe it is done. àfilẹ̀ ìyá mi mo sọ náà <laughs> always on point ó yà gbẹ̀bù ẹ àyẹ̀wò ìdúró tó ṣe ọjọ́ jẹ́ tó ti àyà mi ó ní sori burúkú torí burúkú bá ń bọ̀ tágbà kó bá ń bọ̀ ọlọ́run kò ní jáàmù ẹ̀ fẹ́ lọ skul aláyé fẹ́ lọ skul fẹ́ lọ skul ìwé wù mí kàyà mi ìrànlọ́wọ́ ni ò sí. Ah ó mi kì í lọ school má so yín ah at the time. kẹ o fẹ́ lọ sí school àbí. bẹ́ẹ̀ni. Um, àwọn parents ẹ̀ ń kọ́. Ah, rest in peace ìyá àti bàbá mi gbogbo bí tẹ́ bá wà ilẹ̀ rẹ̀ wọ́n ti kú wọ́n ti kú láti kékeré grandma mi gan ló tọ́ mi dàgbà ìgbà tí grandma mi dẹ̀ ti kú nìyẹn nígbà tí mo wà seventeen years old ìyá ti kánlẹ̀ torí ẹ̀ lèmi gan ṣe wá sèkó pé kí n wá ọ́ zù ọmọdé ẹni láti survive hmm tìgbà ńlá tí ń rọ̀ fẹ́ ẹ̀ up and down aṣáà máa jẹun a máa jẹun. no ah, that's sad. ṣé o parí secondary school. Eh, mo parí ss3 ni mo wà nígbà tí èrò waec sùn mo drop out. in fact commercial class ni mo wà ní Ìgbòrà community school but ah, la fẹ́ ṣe sórí ìrànlọ́wọ́ kankan ó ka gss tán ss3 ló ti drop out ss3 yes so ó kàwé tán okay ìyá mi mo kàwé o ss3 ah, mi o kàwé díẹ̀ kàwé díẹ̀. ó ní gbọ́ra ló ti lọ sí secondary school ṣé ọmọ gbọ́ra ni ẹ ni. Ah, ọmọ gbọ́ra ni mí ah, ọmọ gbọ́ra gbọ́ra mo ti wà àkànwá ọdún lè kó ni ó lè dà. Eh. ọmọ gbọ́ra lèmi náà <laughs> mo sọ náà ẹ̀jẹ̀ lórúkọ ẹ̀jẹ̀ ẹ jẹ́ lórúkẹ ìjẹun sọ́dọ̀ ìyá mi òwòjú orípa jọra bákan ọlọ́run mo sọ láti dé mọ́ mo ti sọ pé <laughs> fílẹ̀ fún kò ní bàjẹ́ sọmọ gbọ́ra ní ah, àgbà tí mo ṣe oríire láyé mi <laughs> ìyá mi kí ládùúgbò yìí ní gbọ́ra. òkè ọ̀la ni òkè ọ̀la òkè ọ̀la ni òkè ọ̀la ni mo ti wà. Ah, òkè ọ̀la ò jìnnà sí agboolé wa yes. ṣé lè tọ́. yeah ó dẹ ó ní màmá kan tó máa ń ta àkàrà ní area ọ̀dọ̀ yìí yẹn i'm sure by now ìyá yẹn àti ti kú náà àkàrà wọn máa ń dùn gan-an. <laughs> so ẹ mọ grandma mi nìyẹn grandma mi nìyẹn olúwa ọmọ mo fọ mo fọ yamayama ìyá mi <laughs> grandma mi nìyẹn ọlọ́run máa celebrate ilé lábẹ́ tẹ̀. Ah! ṣé ó ah, sọ bẹ́ẹ̀ náà ọmọ ìyá mi mo sọ pé àjọra náà ẹ̀jẹ̀ lórúkọ ẹ̀jẹ̀ èwe. ìyá alákàràdé nice cool. an ah, she was a very nice woman ah, kò sígbà kan tí ẹ pé mi ní stọba yìí láti ra àkàrà lọ́wọ́ tí mo bá ń lọlé tí n bá rà tán wọ́n á tún fi sí fún mi. ìyá nìyá mi abiyamọ tó tọ́ irp ìṣẹ́jú kan fún ìyá mi. Eh, kó pẹ́ kó tún pẹ́ pẹ́pẹ́ nu sàárè ìyá mi. Um, sick mi ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ máa fún ní complimentary card mi ok mo fẹ́ kó pè mí so tí bá dẹ̀ délé èmi á bọ́kọ mi sọ̀rọ̀. gbá yìí yá yìí a ní kó gbá yìí gbá yìí eh, ọlọ́run mi lè wé. ṣe màámi màámi ọlọ́wà ẹ̀kọ́ ni má pa irú ni màámi. ẹ ṣe tó yà màsẹ̀lẹ̀kú má pè yín. màsẹ̀lẹ̀kú má wò ó ṣe yé wa ní. ẹni tó bá ra wò ó ṣe pẹ́rẹ́ àwọn kan á wò ó ṣe fúyà yìí o.

ó mọ̀ pé mo kó ẹ jẹ lọ́dọ̀ mo ní káwọn tèmi máa ó jí ẹ kọ́. wàá dẹ̀ ti sọ tẹ́lẹ̀ náà. bàtà pàdé láti ọba wà sí náà. òun ojú ẹ̀ kó lè mọ̀ kó kó mi jẹ bọ̀ nílé ló ń ṣe lọ́nà. èmi kò láì jẹ mo fún ẹ láti lóye náà. ọmọ ìyá mi ò ní tó ìjánu ẹ̀ àlàyé ẹ̀kọ́ lẹ́tẹ̀lẹ̀ ayé tèmi lélẹ̀ ṣé kó dúró síbẹ̀ ọjà ọjà ọmọ ọmọ ìyá mi wá sí. o ṣe ẹ kí màmá gà. àbẹ̀tẹ̀ ẹ̀ka mi nípa ọlọ́dúnrún ọmọ ìfẹ́ yóò tó ń fẹ́ sí. ọmọ tá a mọ ilé tá a mọ rẹ àwọn bàbá ẹ akọwà gbà sílé ló ń mú wọn ṣayé bẹyẹn I'm sorry, I'm sorry, darling. Eh, go on, we will beg you. It's not possible. Say, darling, mo understand nǹkan tí mo fẹ́. But um, ṣé ọmọ tá à ń sọ̀rọ̀ ó mọ dáadáa ní ìwọ? Kíwádé is a wonderful person. Ó kàn jẹ́ wípé condition ló sọ di ìdàkudà tó dá ẹ. Hmm? Sweetheart, To bá jẹ́ pé gbogbo wa tí wọ́n sọ tó ń wò tó sọ pé ọmọ dáadáa tó bá jọ ń pretend nǹkan a máa pretend títí títí tó máa fi wọlé tán a wá ṣe ṣó kọ́ lọ ẹ̀ gángan wá ṣe wá dárú ọmọ tó jẹ́ wá ṣe wá dámọ̀. Ah, yíwọ́ndé ah, ọmọ yìí kò dàbí ẹni tó pretend o ah she she is not even pretending at all. Ah, ẹ wo òun kọ́ ló sọ pé òun fẹ́ máa gbé bíbá yìí o èmi kò fún mi pé ìnáwó wà ní sàkánì wa bíbá yìí so that màá lè máa monitor progress ẹ̀. Eh please darling please tí bá dé mi tẹ́ máa like you. ẹ jọ̀ọ́ náà darling darling ẹ jọ̀ọ́ náà ẹ jọ̀ọ́ máa pẹ́ iná lè máa sọ ipò ojúlówó ojú ṣáà You. Jíwádé. Yes, sir. File. Sorry, bye. Ah, o ah, méjì fún yan ko. Just Ah. O ta yẹn bí eh sílẹ̀ fún. Sorry. Hello. Àti gbúrò yìí gbé gbẹ pọ. Ah! Thank you. Ṣé wàá mi bá ẹ wọ́n tẹ gbọ́ wọn lé bílíọ̀? Ah! Ìwé orin ìyá rẹ̀. Yes, daddy. Yes, daddy. Sick. Ìyàwó mi ti sọ ìlú ọ̀tẹ̀ pa ẹ̀ iná mo ní kọ́ mú ẹ wákàtí ẹ rí àrójú ẹ mhm. ó dẹ̀ ti rí ẹ. bàyẹ̀ wà mí lè lọ àlọ́ àwọn fọ́fọ́ ẹ̀kú wà. obìnrin tó máa jẹ àbí. báyìí hello trust in me in me gala gbogbo fún gan anything ṣe náà dídá ọ ah, wà lẹ̀ wá dáná kó kàlà. ẹ ayé wà pé mi láti wọlé darling ẹyin ẹ máa wọlé lọ ẹyin lọ parí nǹkan tẹ̀ ń ṣe lórí laptop yìí. sálẹ̀ bàbá mi àrẹ̀dọ̀ kò ní tẹ́ láíláí gallant ó dúró síbẹ̀. ọlọ́run ó lè gbọ́ abẹ. Ìrẹ́lò

die. ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ní private secondary school tó ń rọ̀ ó lè ti gbà pé òun máa gbà ẹ́ láyè kó wá join àwọn ọmọ tó wà ní school bẹ́ẹ̀ kó lè bá wọn sit fún wáyé àti jíìsì yìí. gbà mí ó yá gbà yìí táyé báwọn ilé ọlọ́run ọlọ́run mi ẹ ṣe gan mọ́mí thank you mọ mi jẹ pé mo ti fún yín pé mo jà nìkan ni wọn mọ pé mo lọ sọ́dọ̀ àwọn ọmọ so i want to consider mo ti tọjọ mẹ́ta ah gbogbo ayé èsì yóò ti mọ mi lára dáadáa ẹ mọ nǹkan fẹ́ rí mọ àwọn ọ̀rẹ́ mi ni ṣé àwọn ọ̀rẹ́ ẹ̀ tuntun àbí àwọn ti tẹ́lẹ̀. àwọn ọ̀rẹ́ mi lábẹ́tẹ̀ màmá mi kò yí sí náà èmi nìkan ló lé ní òtútù èsì ah tí mo ń lára dandan ẹ jẹ́ kí n lọ rí wọn jọ. kò sí wàhálà but tó bá débẹ̀ kó ra ṣe driver gbé e. mo ní kò ní ìdá akọ́mọ́tò àti go lẹ́gbàá gbà lẹ́ pọ̀ lẹ́ akọ́mọ́tò talent má wọ̀ á lè gbé lọ àgbẹ̀ padà ni ok má gbé lè ṣe ẹ̀wọ̀n kó sì mọ́ra dáadáa wọ́n á gbé mi káàkiri sílẹ̀. Charlie! Hey, my friend ẹ ṣe mami mami ọdẹ gallant ayé. Yewande Yewande o Yewande o Yewande. 啊。 pè ní ìránṣẹ́ ọlọ́run God sent ó tọ́jú mi o kí n má parọ́ ṣoré cream tí mo lò ó wọ̀ two hundred and fifty thousand. ẹ cream ìwádìí bẹ́ẹ̀ kú jẹ́ wọ̀ ọ́ ṣé pé ìwọ lè gbàgbé wa tó bá sọ fún pọ́ùn ló máa ṣèjà jù lóyún wa dé màá ní rọ́ọ̀ ni tó bá tẹ̀ wá gbàgbé gbọ̀n àwọn iléeṣẹ́ kò gbàgbé ni òun rántí pé ó nájọ́ kan tó ti fẹ́ lágùn mọ́ jẹ́ pé èmi èmi ni mo fẹ́ ìgbàgbọ́ three days máa mú lọ hospital tí mo lajú. ok. ọ̀rẹ́ mi i'm so sorry please pardon me. mo rí ìmọ̀lá gègé ajáwé ẹ̀wò oróṣọ. Yéwándé ìwọ náà ti sọ òyìnbó báyìí sìn ó ń fluent lẹ́nu ẹ̀ ìwọ tó yẹ kó òyìnbó ẹnu ẹ máa ń kọ bí Ah! i'm happy for you anyway. <laughs> Ìwọ̀nde, èmi rò wọ́n kọ̀ ọ́. Mo rò pé tó bá jẹ́ pé ẹni tẹ̀lé wá ń ṣe patí nínú ilé yẹn tí àwọn ọ̀rẹ́ àwọn mọ́mì yẹn, àwọn ọ̀rẹ́ àwọn dáàdì yẹn, ọmọ wọn máa dúró lọ́wọ́ kọ̀. Tó máa kó bàbá gold, tó máa kó bàbá fóònù, àwọn nǹkan ńláńlá tó tinú nǹkan ńláńlá jáde, kó kàn pa wá káwá wá ká lè wá ṣe kí ni ká wá pick up ẹ̀ ó ti yí ẹ àwọn àjẹ máa fi kí ni a máa fi ṣàárín jù ní gbòòrò ó àbí kí ló fi o. ọ̀rẹ́ mi fẹ́ lọ sẹ́wọ̀n ó ah, fẹ́ lọ tó ní dé oh, every angle inú ilé yẹn cctv camera wà mí tó bá mú pin wọn máa rí i wọn á trace ẹ̀ so kò lè wọ̀ anyways ṣé ti rí nǹkan tí mo bá wá ń sìn tí mo fẹ́ wá bá gbogbo yín sọ gbogbo ìwà pálapàla tá à ń wè kó ṣe pọ́ òun wà i know ẹlòmíì nílò ìrànlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ààrẹ ni tọ́jú wa kò sí ẹbí kò sára òun ló ti most people sí gbogbo ìwà jàgídíjàgan just to survive so lọ́kàn mi mo ti decide láti ṣe nǹkan kan mo sọ fún popsi dáàdi dẹ fún mi ní two point five million. lọ́gbẹ̀ẹ́ mo sì mọ̀ fún mi ní one point five. Then I was able to get her some little money to see. So, mo fẹ́ fi dá little business sílẹ̀ so that gbogbo yìí máa lè wá mi. Aláyé wò dá padà ẹ́ sórí èmi ò lè kúrò ṣé mo ìwà mo ti rẹ̀ láti kúrò street rárá tó bá ń gbọ́ jẹ́ kó máa yí ẹ̀ nǹkan tẹ́mi fẹ́ kó ṣe é sìn òun ni pé kó jẹ́ ká ṣàwó yẹn kó fún ní ṣí ẹ̀mí kí lè ṣe kí ni kó padà sí street. Aláyé mo second dé. Ah. Èmi náà tọ̀ ọ̀dọ̀ ẹ̀. Street yẹn ló lè ṣe sórí ọgbọ́n tó ní ọgbọ́n rẹ̀ nínú ètò sí mi sórí rẹ̀ ní ìsinmi àti boyfriend ọláwálé àtijọ́ ń rò pé kà á ṣètò jà nǹkan sí ilé obìnrin pẹ́ ṣù bàbá ilé obìnrin pẹ́ ṣù pé mẹ́tẹ́ lọ kọ́ra jọ ilé pé obìnrin pẹ́ ṣù òun dẹ̀ ṣe èwo ṣáńṣá lápìtì màmí ja ìta ẹjẹ́ tètè lọ má dẹ̀ lọ bímọ. pẹ̀lẹ́ síríìtì ò lè pẹ́ fún yín mẹ́ṣẹ̀ kọ́ yẹn wọ́n á fi ń bọ̀ tó ra sọ yẹn inú mi dùn mo bá kí ọ̀hún ṣòro tó ti yẹ tàbá dẹ̀ ti ń ṣe bá ti ń ṣe mímọ wà bí àsìkò mánéjà. wọ́n lè wà yẹn wọn ní choice èmi náà ni mo train wọn èmi náà ni mo mánéjà yé wọn náà tẹ̀lé so wọn ò ní choice wọn máa gbọ́ sí lẹ́nu tàbá dẹ̀ wàá padà dá ilé iṣẹ́ yẹn lẹ̀ tọ́ba lọ ṣe bí olóte tọ́lọ́ ṣe bí olófò máa gún ìyá wọn pa ni tàbá dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ ni dáhùn ẹ̀ ní bẹ́ẹ̀ ni ẹ fẹ́ lọ́ máa jí nǹkan fẹ́ lọ́ máa ṣe bí wèrè bẹ́ẹ̀ ẹ wá ìjókòó sílé ìyá yẹn ọkẹ́ máa lọ kọ́ tó ṣe yẹn inú mi dùn ó yá yàtọ̀ ìjọ́ òun fẹ́ ṣe. ẹ wo mo fẹ́ kí reasoning wa change mo imagine pé ìkan nínú yín ó lọ wọn wá mú un pa táwọn sọ táyà sí lọ́rùn it won't make any sense ẹ jọ mo fẹ́ kí everybody change then ibẹ̀ yẹn mo fẹ́ ṣe nítorí tiyín ni so that ẹ máa lè wá ń bẹ̀ ẹ dẹ̀ máa lè máa mẹ́kọ̀ọ́. ṣé torí tèmi má ṣe torí everybody. àwọn tó bá fẹ́ support mi bá lè support mi. we love you. we love you bọ́lá. <laughs> Very. Bábí bu cream díẹ̀ wọ́n ní cream ni. Ìyẹn ò lè work. Ọ̀rẹ́ mi. I'm here because of him. Má worry, relax. I love you, I love you. Ah, hmm. fẹ́ Yes, sir. um, um, daddy, uh, can I call you? ṣẹ̀rí àwa tí ẹ̀ ń Ah, yìí bẹ́ẹ̀ ṣe ṣe ni kẹ́ máa ṣe o eh, bẹ́ẹ̀ ṣe ń bọ́ ọmọdé ṣe tẹ̀ ń bá gbà ṣe tẹ̀dẹ̀ ní wà dáadáa ni kẹ́ máa ṣe. ẹ farabalẹ̀ ẹ̀mí ni màláìka ló ń sọ̀rọ̀. àwa táwọn tẹ̀ ń wò yìí pa yín. no no no. ṣe rí ẹni tó bá máa pa yín kò ní sọ fún yín bó máa pa yín ó kàn máa yìnbọn fún yín ní straight um, kò ń ṣe gbogbo àwa tẹ̀ ń wò yìí uh, ní hoodlums àwọn kan wà eh, bàrípà àbí ká yọ pickpocket míì kidnappers ó ti situation náà ló sún wá sí but eh, torí pé àwa jẹ́ ẹ̀jẹ̀ ọmọ yín Yéwándé òun ni kò ṣe yẹn lórí ilé. Eh. Hmm. Mm-hmm. Ah, ah. Hey! No, ah, ah, daddy, I'm a bẹ̀rù now. Ẹ tẹ́ ń for safety ni. Ẹ má bẹ̀rù. Daddy. Sir. Ọkọ yìí wà ní ni. Ẹ rà sá. <laughs> Ṣé ẹ ti rí èmi tí mo jókòó yìí ni boyfriend Yéwándé. Èmi àti Yéwándé a dẹ̀ The temple plan láti ṣe wedding. So èmi ni sọ́ni lọ́yìn mm. tó bí. In advance. In advance. O ti yàn tó bí. Yes. Àwa ti ẹ̀ gbà. Bẹ́ẹ̀ni. Àgbà tó wọ́n kẹsẹ̀. Bẹ́ẹ̀ni ẹ̀jẹ̀ wa ni yóò wà ní sá. ìṣòro ti wa olórí gbogbo àkọ́flọ̀. àjọ olùpọ̀ ni bẹ́ẹ̀ ti mú mọ́lẹ̀ ká tó débi òun láìkí kó máa yìnbọn kù tó ti so bó ṣe ń dùn yẹn mo ní kó pọ̀ máa ó ní tinubu bí òun máa máa react mo ní kó máa react ṣe é gbogbo táwọn tó ṣe ẹ bullet lọ yẹ kó máa jáde ẹ máa ẹ calm down. oríṣi ìbọn. Um, ẹ sà uh, dadi ṣe rí intelligent soldier wọ́n yàtọ̀ sí amateur ẹ mọ̀ pé bọ́n méjì ló wà shotgun and long gun. Shall I àwọn ọmọ tí ọ̀yà máa fún wọn gun at times Shall short gun is for the intelligent officer ẹ̀rí bá kan wọlé ni and waste time. relax ah. ẹ relax àwọn tèmi lélẹ̀ kò sí kò tó fẹ́ ṣẹlẹ̀ ó ti yẹn bẹ̀rẹ̀ bó ṣe lọ nìyẹn wọn kàn wá ìsìn kẹ́kọ̀ọ́ wọn bóyá lọ ọlọ́run níbàjẹ́ yìí tèmi i love. Let me introduce my name. Americano de Polo. Ilo, ilo, ilo, ilo, ilo. What's up, G? Daddy, relax. Ó máa fi mí sílẹ̀ ni. free. Every hour. Dájà ọmọ yín ni mo àwọn ọ̀rẹ́ mi. Ẹ̀rín yìí ni fúnra. I'm coming guys, I'm coming, Ṣé wọ́n kà kó wọlé ọ̀rẹ́? Ó wọlé ọ̀rẹ́. Ó yà! Ẹ ṣe!

indoors ẹ̀jẹ̀ fẹ́lẹ̀ ẹ̀dùnmọ́dé ti fẹ́ fẹ́ ọmọ lọ́dọ̀ èèyàn ṣáàlì èrò ibi sí ẹjọ́. ṣé mo pé wọ́n máa ń sọ pé tí ọlọ́run bá ti fi ọ̀tá ẹni hàn ni. kò lè pa ni mọ́. kò lè pa ni mọ́ mo fẹ́ kẹ́ ẹ ṣe oore kan fún mi ṣe rí ẹni tó gbéṣẹ́ yìí fún yín pé kẹ́ ẹ wà pa mí tayátayá. Taya ẹ ẹ fẹ́ mọ̀. ẹ̀yin ọlọ́pàá wọ́n ní ẹ̀ mi ṣé kò sí. Mr. Adeleke. kí ni mo lè ṣe fún yín. a ní station wa ni. bẹ́ẹ̀ ni. ẹ fẹ́ rí mi station yín ẹ̀yin tí wọ́n bá tiẹ̀ fẹ́ rí mi station yín irú ẹ̀yin kan máa rán wà àwọn ọ̀gá yín ló yẹ kó in fact wọ́n máa invite mi kí n wá ni mo dẹ̀ máa lọ at my own convenient time. ẹ wo ẹ máa lọ kẹ lọ sọ fún pé. mr man Respect yourself. Uh, in eh, fact, you are under arrest, and whatever you do or say will be used against you in the court of law. Move! Ẹ eh, ṣe rí. Move! Ma move. Ma ma rough fáńdù money. Move! Move! Eh, ó lè tó yẹn ẹni sùúrù. Mr. Man. Ẹ ẹ tẹ̀kẹ̀ ẹni sùúrù. I'm just. ẹlẹ́kẹ̀. àṣẹ lóòótọ́ ni pé ẹ ta fojú okùn wé jẹ ní àgbà. With friends like you around me, I don't need enemies. You are the devil himself. Kí ni mo ṣe fún ẹ? Kí ni èèyàn ṣe fún ẹ tó súnmọ́ èèyàn ní rere tí mi ò ti ṣe fún ẹ? Often I send your children to school. I send your children abroad. Even you go abroad anytime you like. fẹ́ I built houses for you. Four houses. Four for you alone. I buy you cars anytime you need cars. Adeleke, you're a bad man. Like I said, with friends like you around me, <laughs> I don't think I need enemies. Officer. Sir. Do your job. You're taking uh, away. What do you want to say? What do you want to say? You want to tell me you are sorry? You want to tell me it will not happen again? You want to tell me it's the devil himself that, that pushed you? Take him away, sir. Uh, chief. bilhete ali. É. Go, go! Guys, I appreciate you. Yes, sir. Tí n bá ní mi ò mo fẹ́ fọgbọ́n máa bo orí ọlọ́run mọ́ra ni i appreciate you guys ó dẹ̀ ní promise tí èmi àti yín jọ ṣe àdéhùn wà máa fulfill ẹ̀ hmm. sorry ṣebí ẹgbẹ́ mọ́tò wa ni. no a ni mọ́tò. sà á wò ó bóyá àṣẹ̀ṣẹ̀ máa ní ni. <laughs> èmi yìí ni ìkọ̀ọ̀kan yìí máa gbé mọ́tò. Ah! <laughs> mọ́tò. that is apart from the money to mo promise yín. try it. Ah! Eh? Charlie sir Charlie thank you sir. ó ní kamat kan tí mi ẹ máa ń jọ ń tí máa ti ń ra mọ́tò èmi á ní kẹ́ lọ́bẹ̀ máa pè kẹ́ tó débẹ̀ just point to any car you like am drive away. ah ah finally bàbá o finally ọmọ zoom zoom zoom kò pọ̀ kẹ̀ kò pọ̀ kẹ̀. talonio talonio talonio mọ́tò tó fẹ́ fún wa ṣé ọmọ máa lo pẹtrol. ṣé mọ́tò tí wọ́n láwọn ṣe fẹ́ fún wa omi ò rò bó máa lo pẹtrol bóyá wọ́n máa ń lo ẹ̀ta náà tí wọ́n bá kó káńkáń àbó gbogbooro kan fi sí wa kọ́sítà àti ẹ̀wà lè gbaná pọ̀ wèrè inú ẹ̀ ti dùn kọjá wèrè. Ah! ó pọ̀ yẹ́yẹ́. ó pọ̀ jù. ẹwà ẹwà ẹwà ẹwà tábà débẹ̀ ẹwà ẹ má ẹ̀ka lọ́dọ̀ bẹ́ẹ̀ ṣó ti yẹyin mọ́tò tágbára àyàn bá máa kà ní kó náwó sí o mọ́tò tó lè rẹ́ǹtì ẹ̀ lẹ́ẹ̀mejì fẹ́ nọwọ́ sí ordinary coin ló máa pè wọ́n point two ló máa gorí odó. torí ẹ̀ mọ́sálẹ̀ kó máa wọ̀ ọ́ ṣe. bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀ni sórí ti ìfẹ́ kọjá yèmí bí ṣe wà yìí. bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀ni ìfẹ́ kọjá yèmí. My name is Martins. I am Mona Mona Lisa. time difference tó wà láàrin ìgbà tó wọlé àti ìgbà tí lọ́sìn jáde kò pé fifteen minutes Mona where did you go. kí ló ṣẹlẹ̀ láàrin wa àti ọkọ ẹ̀ tó fi decide láti máa yan àlè. everybody ló ní láìfẹ́ láti lè èmi náà mo ní láìf ara mi láti lè nobody i mean nobody can detect for me. why tí mo náà máa ma ní extramarital affair. Mona ready láti divorce ọkọ nítorí bàbá yìí. sábàdé ju abẹ̀bẹ̀ báyìí sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀. I give you everything a man gives a wife. gbogbo nǹkan tí ọkùnrin fún ìyàwó ẹ̀ ni mo fún ẹ mo fún ẹ lówó mo ra mọ́tò fún ẹ mo fi ẹ sílé mi ò fi oúnjẹ I give you money weekly so what else do you want. obìnrin ò kí ẹni bá ń tó bá ń lọ́ọ̀vẹ́ tó bá lọ́ọ̀fẹ́ tó yẹ kó lọ́ọ̀fẹ́ dọ́kàndọ́kàn ó pè wọn kẹjọ máa rùn pánú lé kọ́ dẹ̀ máa kọ́ kọ́ máa rí ẹ kọ́ máa jí kọ́ máa bá ẹ kọ́ máa bá ẹ lẹ́kọ̀ọ́. Hmm, he has chosen his work. Please allow me to choose my part. You are toying with the devil. mo fẹ́ kó gbọ́ pé kò ti tẹ ìwọ ọ̀ka mọ́lẹ̀ ọ̀ka yẹn dẹ̀ ti ready láti strike. Are you done with this marriage? kí ló fẹ́ ṣe báwo? buhari tó ń ṣe báyìí. situation wà nínú ẹ̀ all this while láti yọ ọdún kò dé lè confide in me. omi ló bọ̀ sí i. bàbá jẹ́ bàbá jẹ́ ìwà. ọjọ́ ìtọ́ kù. ọjọ́ náà. ọjọ́ ìtọ́ kù. 就我那媳妇呗。